إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث في ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله هنيئا لكم بقدوم شهر رمضان شهر مبارك شهر فرض الله سبحانه وتعالى صيامه وسن النبي صلى الله عليه وسلم قيامه شهر فيه ليلة هي خير من ألف شهر تنزل الملائكة والروح فيها عباد الله اعلموا <clears throat> اعلموا أنه قد دخل علينا شهر رمضان شيئا فشيئا فاليوم واليوم الثاني واليوم التاسع والعشرون من شهر شعبان هذا يعني أنه إذا رؤي الهلال اليوم سيبدأ رمضان غدا إن شاء الله وإن وفي علينا فسنتم شعبان ثلاثين يوما وسيبدأ رمضان يوم الأحد إن شاء الله وهذا عباد الله يجب علينا أن نشكر الله سبحانه وتعالى على هذه النعمة العظيمة ويجب علينا أن نستعد ونتبادر إلى الأعمال الصالحة في شهر رمضان حتى نكون من الفائزين بعد رمضان عباد الله قد تحدثنا في الخطب الماضية فيما يتعلق بالأحكام المتعلقة بشهر رمضان وتكملة لذلك عباد الله هناك أمور يستحب في شهر رمضان مما يعني يزيد في الحج في شهر رمضان ومن سنة التي من السنن التي سنها النبي صلى الله عليه وسلم وينبغي لنا أن نقتدي بهذه السنن النبوية المطهرة ومن ذلك عباد الله اعلموا أنه نذكر أنفسنا بما قد قلنا من قبل على وهو آه، النية كيف ننوي صيام رمضان وإذا قدر الله سبحانه وتعالى أن الإلال اليوم فيجب علينا أن ننوي صيام رمضان من من من الليلة لأن النبي صلى الله عليه وسلم قال من لم يبيت الصيام قبل الفجر فلا صيام لها يجب علينا أن نعقد النية في قلبنا بأننا سنبدأ رمضان في آه, يوم غدا أو بعد غد إن لم يرى الهلال هذا أولا عباد الله هناك أمور يستحب آه، وفي وفيها أجر عظيم عند الله سبحانه وتعالى لما ثبت عن النبي صلى الله عليه وسلم أنه كان يداوم على ذلك ولذلك عباد الله السهور الأكل في السهور والسهور يبدأ من نصف الليل إلى طلوع الفجر ومن سنة النبي صلى الله عليه وسلم أن نتسحر ولو بشرب ماء ولو بشرب ماء أو أكل تمرات هذا من سنة النبي صلى الله عليه وسلم وقد ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال تسحروا فإن في السهور بركة ولأجل أن ندرك تلك البركة لابد لنا أن نقتدي بسنة النبي صلى الله عليه وسلم في ذلك وهذا ثابت في صحيح البخاري وصحيح مسلم وكذلك عباد الله من سنة النبي صلى الله عليه وسلم في السهور تأخيره تأخير السهور لأن النبي صلى الله عليه وسلم كان يؤخر السهور لا يأكل في بداية وقت السهور بل يؤخر الأكل إلى آخر السهور ومن ذلك ما ثبت عن زيد بن ثابت رضي الله عنه قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم ثم قمنا إلى الصلاة قلت وراوي هذا الحديث قال لزيد بن ثابت قلت كم كان قدر ما بينهما أي بين السهور وبين الصلاة قال خمسين آية هذا يعني أنه آه، أن المقدار بين سهو النبي صلى الله عليه وسلم وبين آه، طلوع الفجر مقدار آه، خمسين آية رواه البخاري ومسلم وكذلك من السنة من السنن المستحبة تعجيل الفجر تعجيل الفجر إذا غرب إذا غربت الشمس فلنبادر إلى الفجر ولا نؤجل ولا نؤجل ذلك إلى بعد الصلاة أو إلى بعد صلاة المسجد لأن النبي صلى الله عليه وسلم ثبت عنه أنه قال لا يزال الناس بخير ما عجلوا الفطور رواه البخاري ومسلم وكذلك من سنة النبي صلى الله عليه وسلم الإفطار على رطبات كما ثبت ذلك عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يفطر على رطبات قبل أن يصلي فإن لم تكن رطبات وعلى ثمرات فإن لم تكن حتى حسيات مما رواه الترمذي وحسنه آه، العلامة الألباني رحمه الله وكذلك من سنة النبي صلى الله عليه وسلم الدعاء عند الفجر وأثناء الصيام الدعاء التضرع إلى الله سبحانه وتعالى عند الصيام في النهار وكذلك عند الفجر هذا من سنة النبي صلى الله عليه وسلم وهذا من مواطن إجابة الدعاء كما ثبت عن النبي صلى الله عليه وسلم أنه قال ثلاثة لا ترد دعوة الصائم حتى المفطر والإمام العادل والمظلوم رواه الترمذي وكذلك عباد الله من سنة النبي صلى الله عليه وسلم الإكثار من الصدقة وتلاوة القرآن وتسير الصائمين وسائر الأعمال الصالحة في في رمضان هذا أيضا ثابت عن النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم كان أجود من الريح المرسلة كان النبي صلى الله عليه وسلم يعني ينفق ويعفي ويتصدق على المحتاجين أكثر من الريح المرسلة وإذا كان في آخر آه، وإذا كان في شهر رمضان حيث يأتي النبي يأتي النبي صلى الله عليه وسلم جبريل ليراجعه القرآن وكان النبي صلى الله عليه وسلم يزيد في العطاء في ذلك الشهر المبارك في شهر رمضان وينبغي لنا أن نتعسى بالنبي صلى الله عليه وسلم ونبتدي به في هذه في هذا العمل الخيري نؤتي آه، نطعم المساكين ونفطر الصائمين وكذلك نتلو القرآن تلاوة القرآن والإكثار من من الصدقة كل هذه من الأعمال المستحبة في شهر رمضان وكذلك عباد الله ينبغي لنا أن نجتهد في قيام الليل في شهر رمضان لأن النبي صلى الله عليه وسلم ثبت عنه أنه قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ولهذا ينبغي لنا آه، ينبغي لنا أن نحرص على أن يغفر الله سبحانه وتعالى لنا ما تقدم من ذنبنا وذلك بالقيام بقيام الليل نقوم في الليل إيمانا نؤمن بالله سبحانه وتعالى ونحتسب قيامنا أي نرجو الأجر من الله سبحانه وتعالى في ذلك عباد الله من الأعمال الصالحة المستحبة في شهر رمضان الاعتمار أي العمرة في رمضان وذلك لأنه ثبت عن النبي صلى الله الله عليه وسلم أنه قال عمرة في رمضان تعدل حجة عمرة في رمضان تعدل حجة رواه البخاري ومسلم عباد الله من سنة من السنن الثابتة عن النبي صلى الله عليه وسلم أنه أنه إذا ساب صائما إذا ساب صائما أو قاتله أحد فقد أرسل النبي صلى الله عليه وسلم بألا يراجعه بألا يسبه لقول النبي صلى الله عليه وسلم إذا كان يوم صوم أحدكم فلا يرفض ولا يسخب وإذا سابه أحد أو قاتله فليقول إني امرؤ صائم رواه البخاري أرجوكم الله وبارك ولا أترى كيف كيف النبي صلى الله عليه وسلم alékún kí ọlọ́wọ́ bá alékí ọlá alékún orí alé jẹ́ sáà rẹ̀ ọlọ́wọ́ bá alékí ọlá kó bá ń bá nẹ́bí sallallahu alaihi wasallam kó bá ń bá wọn sàábẹ́ ànẹ́bí ọlọ́wọ́ bá alékí ọlá kó jẹ́ kí ìkẹ́ náà kó káàkiri kó kárí gbogbo wa ní jọ́bìjọ́ ògbédè alkiyama àyẹ̀rúṣẹ́ ọlọ́wọ́ bá alékí ọlá gẹ́gẹ́ bí a ti máa sọ fúnra wa ní gbogbo ìgbà tá a máa rárá wa létí ike alukur'an ìdí sí ọlọ́wọ́ bá alékí ọlá kámàlámàdájú ipe òun náà làkórí gbogbo ọ̀rọ̀

gbogbo tá a bá ti wá pè ládàdá alẹ̀ sánàbí òmú wá fún wa kámọ̀ sí àánú ní ogun tí báyìí sí ń jẹ́ àánú a máa gbé ni lọ sínú ìbínú ọlọ́wọ́ ọba àlekè ọlá ní abẹ́lọ́wọ́ ọba àlekè ọlá kọ́mọ́sà fẹ́ nìkan kan wa kó nínú ìbínú ẹ̀ ẹ̀yẹ̀rú sí ọlọ́ọ̀bá alékiọlá ẹjẹ́ kápáyà Allah subhanahu wa ta'ala ní pàápàá àgbòtò yẹ kápáyà rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bá alékiọlá ṣe máa ń sọ fún wa nínú al-Qur'an nínú àwọn àyà lóríṣiríṣi ìpé ká bẹ̀rù ọlọ́ọ̀bá alékiọlá ní pàápàá àgbòtò yẹ bẹ̀rù ẹ̀ káwá lọ lè mà ipé ìbẹ̀rù ọlọ́ọ̀bá alékiọlá tá à ń sọ fún ọlá kábẹ̀rù rẹ̀ ní kọ̀kọ̀ kábẹ̀rù rẹ̀ ní gbangba káwà lọ lè mọ̀ pé ìbẹ̀rù ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá yìí òun náà ni àkórí àwọn ìjọsìn tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá ń pa wá látẹ bába ti ń ṣe tọ́lọ̀ ọba àríkẹ́ ọlápàá aláṣẹ ká ṣe ìbẹ̀rù ọlọ́run ni bába ti jìnà sí tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá ní ká jìnà sí ìbẹ̀rù ọlọ́run ọba àríkẹ́ ọlá ni inú bẹ̀rù ọlọ́run ọba àríkẹ́ ọlá òun náà ni oṣù tó wọlé tọ̀ wáyìí oṣù Ramadan tó jẹ́ pé tàbá ká lónìí lé ní méjì a máa sọ ike oṣù Shaban ó di mọ́kàndínlọ́gbọ̀n lónìí tó jẹ́ pé tí oṣù bá jáde lónìí a bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan lọ́la pẹ̀lú yọ̀dá Allah subhanahu wa ta'ala tó sọ bá wá jáde anábì ti wa àfẹ́ ní ìta máa dàmú ara wa

àìfi ìmọ̀ falak káwá ní mo mọ̀ nípa ìsáàbì mo ti lu ìsáàbì rẹ̀ ẹ̀yìn pé ah, àdúrà mọ̀ pé gbàbí oṣù ó jáde nìí

ó ti ṣe àṣìṣẹ́lálá o kọ́dà kó jẹ́ pé nǹkan ṣe gíní ó ṣe déédé rẹ̀ àṣìṣẹ́lálá ni ká máa sọ pé a máa fi kíná gbogbo rẹ̀ ìsáàdì a máa fi èpẹ̀ àtẹ èpẹ̀ àríwá sí gíní àríwá ọjọ́ tá máa wẹ̀ anábi ti tọ́ka wa anábi ní súnmúlé oyẹ́sì anábi ní ẹgbàwẹ̀ nígbàtẹ̀ ẹbá ti rósù wà á fi rúlé oyẹ́sì ẹ ti ànábì ní ẹka oṣù ṣàbáàni kó pé táàtì eléyìí òun náà ní gbogbo mùsùlùmí pátápátá tí máa ń tẹ̀lé lára ànábì sallallahu alaihi wasallam òun náà lágbọ́dọ̀ máa tẹ̀lé oṣù ramadan yìí wẹ́rẹ́wẹ́rẹ́ ó wá wọlé tọ̀ wá oṣù tó jẹ́ pé <clears throat> oṣù tí oore pọ̀ ń bẹ ni oṣù tí àgbáríta pọ̀ ń bẹ ni oṣù tí àwọn oore lẹ́rìsìrìsì oore àjẹ́ ìjẹta látọ̀dọ̀ ọlọ́ọ̀bá àríkíọlá ọlọ́ọ̀bá àríkíọlá kó jọ sínú oṣù tá à ń sọ yìí oṣù tá à ń sọ yìí ọlọ́ọ̀bá àríkíọlá fúnra rẹ̀ òun ló ti àwẹ̀ lọ́nà àyàn nínú oṣù yìí kíláàsì ń kágbàwẹ̀ bẹ́ẹ̀ anábi sallallahu alaihi wasallam òun náà wá láàkalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà rẹ̀ ibi ká máa dìde lóru ká máa ṣe kìyàmù lẹ́yìn nínú oṣù táàntọ̀ yìí oṣù táàntọ̀ yìí òru kan bẹ́ẹ̀ tọ́lọ̀ọba àlejòọlá fi síbẹ̀ fún wa tó jẹ́ pé òru yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ tí ò bá ti fi ọjọ́ ilẹ̀ ò tí ò oṣù dáa ń sọ̀rọ̀ rẹ̀ fúnra wáyí òun náà ni oṣù tí ọlọ́ọ̀bá àríkì ọlásọ alkùránì kalẹ̀ gẹ́gbó ṣe ilẹ̀ nínú alkùrán iná azẹ̀láhù fi ilẹ̀ ìlàfí ní mú bá àrọ̀ká ọlọ́ọ̀bá àríkì ọlá olóhun òun náà ni <clears throat> òru alábàríkà ọlọ́ọ̀bá àríkẹ́ látún sọ fún wa ó ní iná azàláwò fi ilẹ̀ ìlàtò náà túnmọ̀ fún wa pé wọnú ni tó jẹ́ oṣù pàtàkì oṣù kan ni tí pọ̀ ń bẹ́ẹ̀ bá a fẹ́ wá ń palẹ̀ máa rẹ̀ tí súnmá tí ó yìí ọlọ́ọ̀bá fún ẹni tí ó gba àwẹ̀ Ramadan náà kọ́lá ọba àríkẹ́ ọlákọ́wà bí wá sí kò ń gẹ́ àwọn tẹ́ dáadáa tẹ́yà máa ṣe bẹ́ẹ̀ tẹ́yà ó fi rí orí gbà tó bá jíjọ́ ògbéjà kìyàmà ẹ̀yẹ̀rúsí ọlọ́ọba àríkẹ́ ọlá inú àwọn orí ọlọ́wọ́ bá anábi sallallahu alaihi wasallam anábi ní ìdá dákàlá ramadan anábi ní tíra mùdánà bá ti wọlé anábi ní fòtí àti àbúwá aljanna gbogbo lẹ̀kọ̀ aljanna pátápátá òun náà lọ́wọ́ bá àwọn àbúwá jahannam gbogbo àwọn lẹ̀kùn jìn àwọn èṣù ní èèyàn àtàwọn èṣù náà lùjẹ̀nù márùn-ún ọlọ́ọ̀bá àríkì ọlọ́rin fún ogé ogun wádé òun náà ló bá tó fi jẹ́ pé gbogbo àwọn aláburú inú àwẹ̀ Ramadan ẹ̀rì pé wó dínkù àwọn tí ń lọ lé ọtí ẹ̀rì pé wó máa ti lé ọtí nìsín yíò náà ni ó máa bu wá lára pé àdémùsùnmí ló pọ̀ náà àwọn tí mu tí tẹ́ ẹ bá délé ọtí nì ní ti báyìí tó bá ti pẹ́ àwẹ̀ wọlé ẹ̀ní bá ẹ̀ní bẹ́yẹn bẹ̀ kan máa mu tí bẹ́ẹ̀ bá délé àwọn onírà ní ni àwọn náà wọ́n ti ó pa so eléyìí túmọ̀ pé ọlọ́wọ́ bá àdéhùn tó ṣe fún wa ipé àtẹ̀tọ́ ni ẹ ọlọ́ọ̀bá àlejò ló ṣe mọ́lẹ̀ ó ń kálukú ó máa rẹ jù rẹ̀ ńlẹ̀ ó ń kálukú ò ní fẹ́fẹ́ nú rẹ̀ sọ́sọ́kúsọ ó ń kálukú ó máa ṣe tilawatul Qur'an gbogbo àwọn iṣẹ́ tó jẹ́ déyò fi ojú ọlọ́ọ̀bá àlejò ọlá ẹ̀rìkẹ́ gbogbo àwọn èèyàn máa sàlápàá ń tètè nípa rẹ̀ eléyìí náà ní sọ fún wa pé àtọ́rọ̀ tánàbí sallallahu alaihi wasallam sọ ife ọlọ́ọ̀bá àlejò ọlá yóò dé gbogbo àwọn sàyàtì yóò dé wọ́n mọ́lẹ̀ àpẹẹrẹ pọ́lọ́ọ̀bá àlejò ọlá dé wọ́n mọ́lẹ̀ ni oṣù yìí oṣù tó tóbi púpọ̀ ni bó ti wá tóbi tó yìí a gbọ́dọ̀ jẹ́ kí nǹkankan ó kò wá rú nínú àwọn oore tí ń bẹ nínú oṣù yìí a ti sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ nípa oṣù Ramadan nípa àwọn nǹkan tó níṣe pẹ̀lú ìdájọ́ nípa àwọn nǹkan tó níṣe pẹ̀lú bọ́ọ̀wù láti wọnú àwẹ̀ bọ́ọ̀ láti gbà àwẹ̀ nínú àwọn nǹkan tó tún yẹ kánú ara létí òun náà ni tó gbà wọ́n láti àníyàn àwẹ̀ ìgbàwọlá gbé àníyàn pé a fẹ́ gbàwẹ̀ gẹ́gẹ́ bá ti sàlàyé fúnra wa síwájú tó bá ikú ọlọ́run bá kádàrà fẹ́ tí wó rótù lónìí eléyìí túnmọ̀ fún agbé tó bá ti lálẹ́ òun kálùkù wa yóò láníyàn ní ọkà rẹ̀ pọ́wọ́ bẹ̀rẹ̀ Ramadan lọ́la tó àsìkò yẹ òun ni ó ti kíni ni ó ti dàmú rẹ̀ nígbò bẹ̀rẹ̀ Ramadan <clears throat> ẹni tó bẹ́ sùn lápèjúwe wọn ò bá rósù wá dídá agbó mọ́kànlá wá nígbà ìwọ́lọ́ wọ́n bá rósù àmàgbà lọ náà ní ọba rósù akàtà bá ní pé ní àníyàn òkò báhùn èyàn gbọ́dọ̀ láníyàn síwájú kó tó rí pé kíní lórí pé àlùfájà rí yọ ìwọ wá láníyàn kó fẹ́ gbàwẹ̀ wọn ò rósù tí wọ́n fi sùn kó láníyàn kó fẹ́ gbàwẹ̀ ó ti wá di pé ilẹ̀ ti wá mọ́ wọ́n wá sọ fún ọ láàárọ̀ ọjọ́ kejì aago méje tó mọ̀ padà rósù lánàá irú rẹ̀ ò láàwẹ̀ ọjọ́ torí pé ànábì sallallahu alaihi wasallam ànábì ní man lam yubayyit as-siyama qabla al-fajr arábìnrin ẹni tí ó bá ti jàdíyàn tíwájú alfájàrí ó tó yọ kí ó sílá ní ẹ̀kọ́ ògbà rẹ̀ lọ́la arábìnrin kò láàwẹ̀ tó irú ẹni ọba òní tí yóò ṣe imtaz yóò kó ẹnu rẹ̀ dúró yóò fi pán oṣù Ramadan rẹ̀ kò ní jẹ́ kẹ́kẹ́ o àmọ́ lórí bàtà rẹ̀ bá lọ tán yóò san àwẹ̀ ọjọ́ ń padà nítorí pé ni owó tòwúrú àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó yẹ ká palẹ̀ mọ́ fún ni ká fi wọnú Ramadan ká palẹ̀ mọ́ káwọ̀ bó ti yẹ káwọ̀ kó mọ́ tẹ̀lé gbàtà bá wọnú Ramadan tán lábẹ̀ wà máa lé àwọn nǹkan míì bá tí pé kò ní fẹ́ bá fún ìyàmá ẹ̀yọ́ tí ọlọ́wọ́ bá ríkẹ́ ọlá àníyàn tàà wá ń sọ múra wà yìí àwọn onímọ̀ ọjọ́ yíwa pé ó tó lẹ̀kan Ramadan tó Ramadan tó kèé ṣe tú láti ní kó túnmọ̀ láníyàn lọ́kàn ní gbogbo alẹ́ ipé ó fẹ́ gbàwẹ̀ lọ́la ó fẹ́ gbàwẹ̀ láti àmọ́tẹ́ yẹn bá ṣe fàhásà ní kẹyàn bá tún láàrin àpẹtọ̀ àtúgbà rẹ̀ lọ́la fàhásà ní eléyìn náà dáa kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ẹ̀yọ́ sí ọlọ́wọ́ bá rí kíọ́lá àwọn oríṣiríṣi àwọn ṣẹ́ dáadáa wá ń bẹ wa nínú àwẹ̀ Ramadan tó jẹ́ pé àlékún oore àlékún dáadáa àlékún ni ó máa jẹ́ fún wa nígbà tí èèyàn bá gbìyànjú láti sálápàǹtì ni asuhur òun ni sàárì jíjẹ ànábì sallallahu alaihi wasallam ànábì júwe fún wa pé oore náà pé ó jẹ́ sáàrì nínú hadith anábi sallallahu alaihi wasallam èyí tó wà nínú sahih bukhari àti sahih muslim anábi ní tasaharu fa inna fi sahuri baraka anábi sallallahu alaihi ó ní ẹ jẹ́ sáàrì anábi torí pé àlùbáríkà oore tó pọ̀ ìbẹ̀bìkini sàárì ọwá tú láti pé kíyàn ó jẹ oúnjẹ gbẹ̀nàkù rárá tí yàn bá jẹ àmàlà òun lèyàn jẹ sàárì àwọn èyàn bá jẹ ìrẹsì ló jẹ sàárì kọ́nà tó bá jẹ́ pé omi gẹ̀ẹ́mẹ́ ló kàlẹ̀ yẹn já lásìkò táà ń sọ yìí èyàn náà jẹ́ sàárì inú èyàn sì tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wasallam èyàn náà ó sì lépa bá àlùbáríkà tá Nabi sallallahu alaihi wasallam ká má máa yára jẹ sàárì ká lọ́ra ká jẹ ká tó jẹ sàárì nítorí pé òní látọ̀dà Ànábì sallallahu alaihi wasallam inú hadithu Zayd ibn Thabit radiyallahu anhu ó ní tasaharna ma'a Nabi sallallahu alaihi wasallam thumma qumna ila salat ó láwọn jẹ sàárì náà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam báyìí àwọn sì dìde àwọn lọ lè kírun eléyìí túmọ̀ fún ẹni tó gba hadithi wá ó wá ní kúlná kàmkánà kọdùrù ma baynahuma dédé kílà lè fi sòdí wọn tágbàtẹ́ jẹ́ sàárì tán tó fi wá di pé kíni tó fi pé ẹ̀sùn àdìdé ẹlọ́lẹ̀ kírun qala khamsina àyà ó ní dédé kéyò ka àyà àti ti péré òun náà ló wà láàrin bàtà náà fi jẹ so eléyìí túmọ̀ fún wa pé ká lọ sàárì lára ẹ̀yẹn ká tó jẹ sàárì ẹ̀ ọ̀la ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àlùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀

ti ṣe báwọn ó jáwẹ̀ ní o ẹ̀yìn ká yára sínú tánà bí sallallahu alaihi wasallam sọ fún wa òun náà ni pé kété tí òun bá ti wọ̀ báyìí ká ṣe kí ni ká sínú eléyìí nínú súnà Ànábì sallallahu alaihi wasallam ló wà Ànábì ní la yazalu nasu bi khairin ma ajjalul fitr Ànábì ní àwọn èèyàn níyẹ̀ wọn ò ní bò wọ́n máa wà lórí oore wọ́n

láti ṣe kíni láti ìtùnù tí ò bá tún wá rómi kọ́ ẹ̀ tó wá wà nìkan kò wá rómi ẹ̀ àwọn onímọ̀ sọ pé àbúkọ́rọ̀ ìdílé ìyá yóò fi àníyàn sí kíni yóò fà níyàn túnú ẹ̀yàn wà nìkan ní tó yẹ pé ká tó ni tí ó máa dàgbà tó yẹ pà ń gbà rẹ̀ lọ ó ní láníyàn pé kíni ó ti tú ẹnu báhùn náà ẹnu ti tú pẹ̀lú àníyàn ó kàtẹ̀lẹ̀ wá tó jẹ lẹ́yìn tó òun náà ni àdúà indalfit òun náà ni kí èyàn tàdúà nígbàtí èyàn bá ṣe gíní nígbàtí èyàn ó bá sínú inú súnà Nabi sallallahu alaihi wasallam àti ńgbà tí èyàn ń gbàwẹ̀ lọ́wọ́ lọ́sàáwẹ̀ gan inú súnnà ní kíyàn máa tọrọ àdúà nítorí pé àsìkò gbígbàdúà ni anábi sallallahu alaihi wasallam ní sàlásàtún látọrọd anábi ní àwọn àdúà mẹ́ta kan bẹ́ tó jẹ́ pé ọlọ́ọ̀bà àríkẹ́ọlá kò ní dá àdúà náà padà ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ó gbà alákọ̀ọ́kọ́ dáwàtú as-sa'im àdúà ẹni tí ń gbàwẹ̀ nígbà tí ń gbàwẹ̀ lọ́wọ́ hatta yuftir títí tí ó bìdà sí kòjó sínú gbogbo àdúà tó bá tọrọ anábi sallallahu alaihi wasallam ní ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ó gbà wal imamul adil ẹni tó jẹ́ aṣíwájú adarí tó wá jẹ́ onídọ́gbadọ́gba ti ṣe déédé àdúrà tí olè náà bá tọrọ àdúrà tọ́lọ̀ ọba àríkẹ́ ọlọ́gbà ni wal mazlum ẹni tí wọ́n ṣàbòsí fún tí wọ́n gbá ẹ̀tọ́ rẹ̀ tí wọ́n ṣe jàmbá fún àdúrà tó bá tọrọ dọ̀ ọlọ́wọ́ ọba àríkẹ́ọlá ọlọ́wọ́ ọba àríkẹ́ọlá ó gbà ìwọ́n tó sàbòsí mú wáyé pépè ló ń wà ní ọlọ́wọ́ ọba àríkẹ́ọlá ó gbà ìwọ́n tó sì rán lọ́wọ́ láti fi rí ẹ̀tọ́ rẹ̀ gbà tó jẹ́ fún ó rábò tí ń ṣe fún pé ìwọ́n náà àdúrà tó bá ṣe fún ọ àdúrà tí ó gbà lọ́dọ̀ ọlọ́wọ́ ọba àríkẹ́ọlá ni bákan náà nínú àwọn nǹkan tí ó wà ní súnà nẹ́bí sallallahu alaihi wasallam tó yẹ ká múra sí tàbí rí ọ̀pọ̀lọpọ̀ ládá nínú Ramadan òun náà ni al-ikthar min as-sadaqati wa tilawati al-Qur'an wa tafsir as-sa'imin wa sa'ir al-a'mal as àríhá òun náà ní kéèyàn máa ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ nínú Ramadan kéèyàn máa ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ kéèyàn sì máa ṣe tìláwàtí al-Qur'an ká máa ka al-Qur'ani lọ́pọ̀lọpọ̀ ká sì máa sí aláwẹ̀ lẹ́nu ká máa tú aláwẹ̀ ká tú lẹ́nu nínú àwọn ànábì a máa tọrẹ wọ́n ní ànábì a máa tọrẹ bí atẹ́gùn tí ń fẹ́ tí ò ní dèdè báyìí ní òdiwọ̀n rẹ̀ ni tó bá tún wá dínú Ramadan tí Jibril bá wá dé láti wá rìváìsì Al-Qur'an pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ànábì atúmọ̀ ni atúmọ̀ sàlékún ọrẹ títa so eléyìí túmọ̀ pé ọrẹ títa nínú Ramadan àdúgbò àwọn tẹ́ dáadáa tá Ramadan láadáa tí ó tún máa pọ̀ ju àwọn àsìkò míì tá a bá Ramadan tilawatul Qur'an ká máa ka Qur'an pẹ̀lú farabalẹ̀ ká ka Qur'an pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká máa kanjú ká máa sálápá ń tètè pẹ̀ ká máa ṣe kọmpẹtíṣẹ̀ pẹ̀lú ẹnì kan gómìnà níwọ̀n ti ka ìwọ̀n ti ka mẹ́ta èmi ti ka mẹ́rin ká kà á pẹ̀lú kíni pẹ̀lú pé àfihàn sàládà ọ̀dọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá ká kà á pẹ̀lú farabalẹ̀ ká kà á pẹ̀lú atadabbur pẹ̀lú ìmọ̀-ronú sí àyà ọlọ́wọ́ bá àlejò ọlá gbogbo àwọn nǹkan wọ̀nyí inú tẹ́ dáadáa ni bákan náà dọ̀kírù anábì ní èyàn ó gba ládàá lè dé aláwẹ̀ ó gbà kò sì ní sí ládàá aláwẹ̀ kù kí ẹ máa máa rò pé ah, èmi ò ní gbà lọ́wọ́ rẹ̀ ó máa gba rẹ̀ lọ yóò gba lè dé ládàá rẹ̀ kò sì ní díkíní kò sì ní sí ládàá ti ẹ̀ náà kù gbogbo àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ olóore ní ká gbìyànjú ká tú aláwẹ̀ lẹ́nu ẹ kò náyà ní tó pọ̀ bọ́lá kẹ́yàn fún yẹn dàbídù méjì kó fi túnú ó tú aláwẹ̀ lẹ́nu náà ní bó ṣe pé tó jù bẹ́ẹ̀ lọ lèyàn lágbára gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí oore ń bẹ̀ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àlejòlá kama ṣe kìyàmù lẹ́yìn kama kírun kama kí sọ̀látù tàràwí inú súnà nàbí sallallahu alaihi ni tí oore lálásin bẹ̀m̀bẹ̀ tánàbí sallallahu alaihi wasallam júwe fún wa anábì man qama ramadan imanan wa ihtisaban Ànábì ní ẹni tó bá ti dé lóru ramadan pẹ̀lú ìgbàgbọ́ tí ń fi ń fi ń ran kàwọlẹ̀ ọ̀dọ̀ ọlọ́wọ̀ bá àríkẹ́ọlá kò sí nítorí kárí mi ń fi ń bèèrè ẹ̀san lọ́dọ̀ ọlọ́wọ̀ bá àríkẹ́ọlá Ànábì ní gúfèrè ọlọ́hu máa takọ̀ dámà min zambi Ànábì ní ọlọ́wọ̀ bá àríkẹ́ọlá yóò fèrè ẹ̀ṣẹ̀ tó bá ti tẹ̀síwájú ọlọ́wọ̀ bá àríkẹ́ọlá ó fèrè ẹ̀ṣẹ̀ eléyìí náà nínú súnà Ànábì sallallahu alaihi wasallam ni bákan náà rẹ̀ ti máa fi ramadan kéyò tí sallallahu alaihi wasallam anabi ní umratun fi ramadan anabi ní umura tí yẹn ṣe nínú Ramadan anábi ní tàájílù hajjá anábi ni yóò ṣe dédé ládá tí yóò gbà bẹ́ dédé ládá bí gbàtí yẹn bá ṣe kíní bí gbàtí yẹn bá ṣe hajji ni káma sí àti umura ó ti gbé hajji náà kò gbé hajji o ládá tànábi ló gbà òun náà ni ó pọ̀ bí gbàtí yẹn gbà ládá hajji àmọ́ yìí hajji yìí òun ní hajji inú àmì inú tánà bí sallallahu alaihi wasallam kọ́ alẹ́kọ̀ọ́ Ramadan òun ni pé ká má ni pé ká má bú yàn ká Ramadan nínú àwọn ẹ̀kọ́ ní sáà sallallahu alaihi wasallam fi kọ́wa eh, anábì ní malam yada qawla zuri wal amala bi anábì ní tí ó bá ti lè fi rọ́lẹ̀ ọ̀rọ̀ọ̀rọ̀ kábẹ̀rẹ̀ ti jẹ́ pẹ̀lú rọ́ tí ó bá ti lè fílẹ̀ nínú àwẹ̀ ramadan òun gbáwẹ̀ òun parọ́ òun gbáwẹ̀ òun tòbóbó òun gbáwẹ̀ òun gbogbo àwọn àti òdá anábì ní falaysa lillahi hajatun fi an yada ta'amahu anábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wọ́ ní bùkátà sí kó ṣe kíni kó wá fóúnjẹ ẹlẹ̀ kó fomílẹ̀ kó jẹ lówó nígbàwẹ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́wọ́ ní bùkátà sí so eléyìí túmọ̀ pé gbogbo ládá tó bá lóun gbà nínú àwẹ̀ náà náà ó ti ń ṣe kí ni ó ti ń jò ládáhùn nù ó ti ń jò dánù lábẹ́ látara àwọn ìwà tí ó da tó wù anábi wa kọ́ wa lẹ́kọ̀ọ́ anábi wa ní bẹ́ẹ̀ bá ń gbáwẹ̀ ìdàgbàna yóò mú sọ́mí àhàdìkún anábi ń jọ tó bá ti wá ń gbáwẹ̀ pẹ̀lá yẹ́rùfún wọlá yẹ́fàb anábi ní mọ́sí kíni mọ́sọ̀rọ̀ tí ó dá lẹ́nu má hùwà kò kí anábi ní mọ́sí ìranù nígbà tó bá ń gbáwẹ̀ má sì báyẹn wa ní wọ́n sábàwù àhàn tẹ́nì kan bá wá ń bú ọ àbójú sàpéjájọ búra wa áwùkọ̀ sálàhù àbójáde sí sallallahu alaihi wasallam ní fàríyàkùn anábì ni wọ́n sọ fún pé inni mur'un sa'im wọ́jọ́ ma jáde lẹ́nu rẹ̀ pé yá ah, èmi ń gbáwẹ̀ o inni mur'un sa'im èmi ń gbáwẹ̀ o tó bá sọ fún kó ń gbáwẹ̀ o kèése kó sọ fún pé jó dalẹ́ o pé ta bá sínú tán já pàdé ẹ inni mur'un sa'im ó kòrí àjùbí ó kòrí èsì yẹnyẹn ni ń gbáwẹ̀ o sì ní báru ẹni báru jà eléyìí náà àwọn ẹ̀kọ́ta anábì sallallahu alaihi wasallam kọwa aqulu ma tasma'una wa astaghfirullaha li wa lakum wa lisa'iril mu'minina min kulli dhanb الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن النبي صلى الله عليه وسلم قد أرشدنا وسن لنا ما نقوم به في شهر رمضان من من الأفعال والأقوال وأعمال الخير ويجب علينا أن نتعسى بالنبي صلى الله عليه وسلم ونقتدي بسنته صلى الله عليه وسلم في ذلك كله وقد ابتدع بعض الناس بدعا كثيرة في شهر رمضان نجب أن يجب أن نتنبه إلى تلك البدع والأخطاء ويجب أن نحذر تلك الأخطاء فلا نقع فيها ومن ذلك عباد الله التلفظ بالنية في بداية رمضان بعض الناس يتلفظون بالنية يقولون اللهم إني نويت صيام رمضان ثلاثين يوما أو تسعا وعشرين يوما لله تعالى فهذه عباد الله أي أو التلفظ بالنية عباد الله بدعة لم يرد عليه دليل لا من القرآن ولا من السنة بل محل النية آه، القلب القلب النية تنعقد في قلب العبد وليس في آه، بين شفتيه لا وهذا لا يعني يرجع عن النبي صلى الله عليه وسلم وكذلك يفعل بعض الناس عند الإفطار عند الإفطار يقول اللهم لك صم وعلى رزقك أفطر وبك آمن يعني ينوي الإفطار أيضا آه، ويدعو بهذا الدعاء وهذا الدعاء عباد الله لم يرد عن النبي صلى الله عليه وسلم بل الوارد عن النبي صلى الله عليه وسلم وقوله صلى الله عليه وسلم ذهب الظما وابتلت العروق وثبت الأجر إن شاء الله وكذلك من الأخطاء والبدع تعديل وقت الإمساك قبل طلوع الفجر الصادق نرى بعض الناس يقولون تمسك أي لا تأكل ولا تشرب عشر دقائق, دقائق آه، قبل آه، طلوع الفجر الصادق وهذا لا يرد عن النبي صلى الله عليه وسلم لأن الله سبحانه وتعالى قال في القرآن وكلوا واشربوا آه، حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل وهذا من الأخطاء من الأخطاء الفاحشة واعلموا عباد الله أنه, أنه من البدع تعديد نوافل الليل للناس وهذا أيضا يعني يعني مشهور لدى الناس يعني يوزعون نوافل الليالي يقولون اليوم تصلي عشر ركعات من النوافل وتقرأ سورة قل هو الله أحد سورة آه، آه، الإخلاص عشر مرات في ركعة الأولى وهكذا يوزعون هذه الأشياء على الناس وهذه أيضا عباد الله من البدع الذي آه، التي يجب علينا أن نجتنبها حتى لا يكون حتى لا يكون عملنا في شهر رمضان مردودا من الله سبحانه وتعالى أرجو الله بارك الله أصلى الجاد كفى النبي صلى الله عليه وسلم على الله بارك الله كما صلى الله عليه وسلم عليكم على الجن جتارة صلى الله عليه وسلم كما صفى من صحابي النبي صلى الله عليه وسلم كجتي كنا أتي كنا كقالي كقالي كوانتم جواب إلى القيامة ẹ̀yẹ́ òṣìṣẹ́ ọlọ́run bá alẹ́kẹ́ ọlá ẹjá lọ lè máa lámàdájú wípé àwẹ̀ Ramadan ìta ń palẹ̀ mọ́ láti wọnú ẹ̀yí anábì sallallahu alaihi wasallam anábì yìí ṣe àlàyé bó láti gba àwẹ̀ yìí látòkè délẹ̀ fún wa kò sí nǹkan kan tó pamọ́ nínú àwọn táàṣe nínú àwẹ̀ nínú àwọn ọ̀rọ̀ táàmà sọ ni kò sí kankan táwọn sàádé ànábì wá gbàgbé láti kọ́ọ́lẹ̀ lákọ́ọ́lẹ̀ gbogbo ẹ̀ náà ní bẹ lákọ́ọ́lẹ̀ tòtú láti wá ní fún kálukú wa nígbà tó ipá ànábì náà ló mú àwẹ̀ Ramadan wá fún wa tó gba alátọ̀dọ̀ Ọlọ́run ọba àlekíọlá tú láti ní ká dúó ní sànábì sallallahu alaihi wasallam dúó sí níbi àwẹ̀ Ramadan ká má sáwájú ànábì sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ àbí níbi iṣẹ́ kan nípa tó ní ṣe pẹ̀lú Ramadan àmọ́ wá ṣe ní láàánú bẹ́ẹ̀ látara ìmọ̀kan àbílátara ìfẹ́ẹnú àbílátara nǹkan ní ìfíndàmú àwọn ẹlòmíì tó jẹ́ pé a wà rí pé wọ́n ń dá àwọn àdádálẹ̀ oríṣiríṣi sínú àwẹ̀ rọmọdọ́nì tó jẹ́ pé àwọn àdádálẹ̀ tàǹtọ̀ inísìn àwa náà bá ní àwọn tó àwọn ìlú mìí táwọn náà bá wọ́n láwọn náà bá ní wọ́n káàdù kó ma wá ṣe kíni yóò ma wá yẹ̀ yóò láwọ́ká ti di pé àwọn náà bá ní nínú ẹ̀sìn tí ò bá lẹ́rìí ẹjọ́ afurasí eléyìnwò sínú ẹ̀sìn nu àṣà òun náà là máa dúó lórí pé bá ṣe bá tí wọ́n ṣe nù bá ṣe bá tán bàbá wa máa ṣe nù tó bá ti díjọ́ jímọ̀ báyìí wọ́n máa pàdé wọ́n jẹun wọ́n ṣe kí ní bá ṣe bá tán bàbá wa ṣe nù a sọ pé àṣàlélẹ́ yìí àmọ́ tó bá ti jẹ́ sí kò sí ẹ̀rí ń bí bá ṣe bá tán bàbá wa ṣe níbi ẹ̀sìn ìta àbùkátà sí níbi ẹ̀sìn òun náà ni pé kíní òun náà ni pé bó ṣe wà lákọọ́lẹ̀ bá nàbí ṣe ní a máa ṣe ní òun náà láàmà wákàkiri nínú ẹ̀sìn àwọn àdádálẹ̀ èrí tí ti wá wà àtàwọn àṣìṣe táwọn èèyàn máa ṣe nínú àwẹ̀ Ramadan tó yẹ ká sọ́ra fún ká wọnú Ramadan pẹ̀lú àwọn àṣìṣe ká wọnú Ramadan pẹ̀lú àwọn àdádálẹ̀ tí ò lẹ́yìn látọ̀dà Nabi sallallahu alaihi wasallam inú àwọn àdádálẹ̀ yìí òun náà ni àtàláfúdú bí níyà fi bidayati ṣáàrí Ramadan òun náà ni ká sọ àníyàn jáde lẹ́nu nígbàtà bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan eléyìí gbajúmọ̀ púpọ̀ kọ́dá àwọn ẹlòmíì wọn tún yà àfáà kékeré kan pé lọ́dẹ̀ kọ́ wọn láníyà àwẹ̀ wọ́n yàn ọmọ kéwú kan yóò lọ́dẹ̀ kọ́ wọn ní bọ́sẹ̀ ń dà níyà àwẹ̀ wọ́n ma wá dà níyà pé Allahumma lakasum ilẹ̀ ọba mi wọ́n mọ̀ dà níyà pé Allahumma inni nawayt ilẹ̀ ọba mi mo dà níyà sáwọn ramadan mo dàní àtún mo fẹ́ gbàwẹ̀ ramadan salasina yawman mo fẹ́ gba 30 àwòsís an wa ìṣìrìnà yawman àbí 29 ẹ̀ tààbùdán lillahi ta'ala ìfíjọ́sì fún ọlọ́wọ́ bá àlìkọ́lá yóò ní wọ́n lè yàn àwọn dà ní àwẹ̀ so àníyàn wo sí pé ó yẹ kéèyàn máa fi àwẹ̀ ọdún tí yàn ṣe gíní àwẹ̀ ọdún tí yàn fẹ́ gbà kó wọ́n bá sọnù báyán torí kọ́wọ́ bá sọ̀rọ̀ náà láti lébẹ̀lì ẹ̀báhùn ó wà fi sí pé àwẹ̀ Ramadan ní mo fẹ́ gbà yíò 1443 ní kó bà lè ṣégíní kó bà lè pé kọ́lá kó tó dákọ̀ olú tó wà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí kò lẹ́yìn látọ̀dà Nabi sallallahu alaihi wasallam gbogbo àwọn ìjọsìn wa pátápátá àníyàn wa inú ọkàn wa ní ó máa wà àníyàn tó máa hàlù alqalb kò sí ààyè fún àníyàn lórí ahán inú ọkàn ní máa wà òun náà ló fà tó fi jẹ́ pé ọlọ́wọ́ bá àlejò lánìkan ló nájú tó àníyàn tí ń bẹ lọ́kàn oníkálukú wa ìdá àwíjáde lẹ́nu ọkà àwíjáde lẹ́nu ní ẹ̀yìn tó wà ní ọkà rẹ ọlọ́ọ̀bà àríkẹ̀ ọlálọ́mà wà ní nàmàlẹ̀ àmàlù bí nìyàd gbogbo tẹ́tẹ́tẹ́yàn ni ó máa ṣe kíni wọ́n ó so papọ̀ má níyàn tẹ́yàn bá torí ẹ̀ ṣe ni so látara di eléyìí ẹjá pa ogoro àwọn nǹkan báyìí sí àdádálẹ̀ ni ká ni pé ni pé tó wà lọ́kàn rẹ tó ta kókó sínú ọkàn rẹ ń ìpé ó bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la àníyàn lélẹ́yìn tó wù jáde lẹ́nu pé mo dà ní ẹ̀pẹ́ ìlọlẹ̀ kíjímà

náà mo sì fi sínú wàbíkà amán tí tó fi dé parí àdúà irú àdúà iná àdúà tí ò ní látọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam ni àdúà tó ní látọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam òun náà ni pé ànábì ìtànà bá fẹ́ sínú ànábì ó sọ pé ànábì ó sọ pé láhàbà zọ́mà ànábì ó ní òǹgbẹ́ ti lọ <clears throat> òǹgbẹ́ ti ń bẹ́ ni látàárọ̀ láti gbàtà àti ń gbàwẹ̀ ànábì ó ní láhàbà zọ́mà òǹgbẹ́ ti lọ wọ̀bùtẹ́lẹ̀ ti lè rú gbogbo àwọn iṣẹ́ ara tó ti gbẹ gbogbo ẹ̀ ti wá ṣe kíni ó ti di tó ti ṣe kíni tó yẹ ara tó ti yá padà ara ti túká alábíọ́ wa ni wọ̀sábẹ̀tẹ̀lẹ̀ ajírú insha Allah a sì ní ìrànkàtọ́dọ̀ ọlọ́ọ̀bà àrífẹ́ lápé ládá òlọ́bì kan ẹ òǹgbẹ́ ti lọ nísìn àti jẹun ẹ ara ti túká àti múmi àti làágùn tó àmọ́ládá ń bẹ̀rẹ̀ nípa rẹ̀ ká sàlápàá bìtì ká máa wí òun ló bá súnà Ànábì sallallahu alaihi wasallam mu nínú àwọn àṣìṣe àtàwọn àdádálẹ̀ tí máa ń ṣẹlẹ̀ òun náà ni pé káwọn èèyàn máa ṣe eh, òdiwọ̀n àsìkò téèyàn ò ní jẹun máa wọ́n máa sọ pé tó bá ti di yago báyìí òun náà lẹ gbọ́dọ̀ jẹun mọ́ tó bá ti wá di yago báyìí òun náà ni alfajari ó tó yọ eléyìí náà lẹ́yìn látọ̀dà Nabi alaihi wasallam lápèjúwe ká ní alfajari yọ ní 535 nísìn wọ́n ni tó bá ti di 525 wákùnlé ìmùsáàkì lélẹ́yìn àsìkò tó pé ẹ̀ ní jẹ nǹkan kan mọ́ àti síbẹ̀ síbẹ̀ náà alfajari ó ti yọ eléyìí ààrẹ rí fún látọ̀dà alaihi wasallam tó gbẹ bá wá ń gbẹ̀yàn lásìkò yẹn ń kọ́ àbí nǹkan bá wá pààyàn lérí yóò ní wá ọ̀tí ni akónudó ní ago báyìí kò ní jẹ nǹkan kan ṣùgbúrú àwọn nǹkan wọ̀nyí abùkátà sí ẹ̀rí nítọ́nà ọba àríkẹ́ọlá sọ fún wa ni pé wọ́kùlù wọ̀ṣọ́bù ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ni ẹ máa jẹ yàntẹ́ bá ti sínú tán ẹ máa jẹ ẹ máa mu hátà yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal fajr títí tẹ́ẹ̀bì lè ṣe kíni tẹ́ẹ̀bì lè ṣe yàtọ̀ pé ó fi yọ ọlọ́wọ́ bá lè pẹ́ láti túwà lẹ̀ bẹ́ bóò lẹ́nì wá ní 10 minutes before sálìfájàrí ó tó yọ yóò wà ní ọmọ jẹun má yóò wà ní ọgbọ́n mú má tó gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí ó ti kíni tí ó bá súnà nẹ́bí sallallahu ni bóyá àsìkò 15 nínú kùrá Quran òun náà làwọn ẹlòmí pé òun làwọn ẹlòmí wá mú tàbí wá wò pé dédé táìmù olè ó fi ka áyà sí ìlú alukur'an ó dá ìṣẹ́jú mẹ́wàá ni tó tó bá ti pé ìṣẹ́jú mẹ́wàá ẹ má ṣe kíni ẹ má jẹun má eléyìí kò jọra wọn ẹ kìí sì ṣe ẹ̀rí tààlè ṣe kíni tààlè gbára lé àwọn bí ṣàlàyé fún wa báyìí náà bí ṣe máa ṣe kíni bí ṣe máa lọ́ra jẹ sàárì tó bí ṣe máa súnmọ́ àsìkò gbà tí èyí ṣe kíni láti wà tí àlùbájà rí ó yọ so eléyìí náà kákíyèsí nínú àwọn àṣìṣe àbínú àwọn àdádálẹ̀ òun náà ni ká máa ṣe òdiwọ̀n náà fílà táwọn no lóru ká máa ṣe òníwà rẹ̀ fáwọn èèyàn eléyìí náà nínú àwọn àdádálẹ̀ ni kama máa wá pèwé kan kiri ká máa sọ pé náà bílẹ̀ òru òní ìdí wọn máa ń pè káàkiri láwọn mọ́sáájì hun ibòmí lónìí wọ́n ní lákà mẹ́rin sálámà méjì tẹ́ẹ̀bá tí mọ́sáájì mi lọ́jọ́ nǹkan náà àwọn èlòmí ò ní lákà mẹ́fà ń ta wọn sálámà mélòó sálámà mẹ́ta lóru ọjọ́ kan náà tẹ́ẹ̀bá débò míì àwọn ní lákà mẹ́wàá ní tàwọn wọ́n ní sálámà márùn-ún gbogbo àwọn nǹkan wọ̀nyí kí ló dé tí gbogbo ẹ̀wà ń ṣe kíni kí wọ́n ń pẹ́ ni àwọn àdádá rẹ̀ ní tí wọ́n bẹ táà rẹ̀ ìlátọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam ká máa pààrọ̀ odidi súra kan lẹ́gbàtà bá kàrí súra ti fàájì àtá láìsẹ̀ pé yẹn gbàgbé láìsẹ̀ pé yẹn lùdà ikó kó ma wá káwọn àní òkàkúlọ̀ aláwọ̀ mọ́kànlá lérí gíní lérí lórí rákàkà wọ́n ka fàájì àtán ó wà kakúrò aláwọ̀ mọ́kànlá tó bá ka àtán lákẹ̀ẹ́lẹ́ kejì iná àzẹ́lẹ́ òméje gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tààrà kọ́ọ̀lẹ̀ fún ni níbi àwọn ọ̀nà tánàbí sallallahu alaihi wasallam tí ma gbà tí ma fi yànà fílà so látara bẹ́ẹ̀ ká mọ̀ sí àdádálẹ̀ ni náfílà òru ìdá anábì sallallahu alaihi wasallam ma ń yá anábì a ma ń yá mọ́kànlá ànábì a sì máa yan mẹ́tàlá gbogbo ẹ̀ náà lórí látọ̀dà ànábì sallallahu alaihi wasallam tó kèé wà ṣe tú láti gan ni fún yàn ẹ̀yìn pé kẹ́yìn oyin àkótó bá wọn ẹwà ìpé mẹ́ta lágbára rẹ̀ ká ẹwà ìpé márùn lágbára rẹ̀ ká ẹwà ìpé méje ni tó gbogbo àwọn nǹkan wọ̀nyí kò yẹ ká di àwọn èèyàn níbi tọ́lọ̀ ọba àlejò ọlọ́ òtìdè wọn ẹlòmí lágbára kó kí mẹ́wàá mọ́kànlá ìwọ́n sọ fún pé méjì kó kí lónìí kò ní kí ju méjì lọ tó bá kí méjì yóò sùn ẹlòmí ò lágbára ju kó kí mẹ́ta lọ ìwọ́n ti mọ́kànlá ń lẹ́nu kò ní fẹ́ ṣegíní kò ní fẹ́ kílì máa gbogbo àwọn nǹkan wọ̀nyí irú àwọn pọ́ọ̀bẹ̀ tí máa dálẹ̀ láfáwọn èèyàn òun náà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn àṣìṣe òun náà ni pé àwọn ẹlòmí rò wípé ìyámù lẹ́yìn ààrẹ kí tọ̀rátù tàráwí ààrẹ kí lẹ́gbàtí èyàn bá kí ìṣá ìtàn so eléyìí àṣìṣe ńláńlá ni tó jẹ́ kí àwọn ẹlòmí ó sọ pé tó bá ti kí ìṣá ìtàn ẹ kò lọ lè sùn kò sí tó kù mọ́ ó di òru kó tó pẹ́ wádìí kẹwà kí tàráwí pé kọ́dà ká máa kí lásìkò nínú ẹ̀sìn ọlọ́run bá àríkọlá nítorí pé àsìkò kìyàmù lẹ́yìn ìtò nìyàtọ̀dà nẹ́bìsọ̀láwà àríwọ̀sálàm òun náà lágbàtẹ́yàn bá ti kí ìrún ìṣá ìsán títí tó fi di pé alfajari ó yọ àsìkò kìyàmù lẹ́yìn ni àkọ́kọ́ rẹ̀ ń bẹ àárín rẹ̀ ń bẹ bẹ́ẹ̀ ni ìgbẹ̀yìn rẹ̀ ń bẹ kò sí èméjì ń bẹ ipé yìí tó lọ́lá jù òun náà ní kéyàn ó kí nígbẹ̀yìn rẹ̀ kò sí tó burú mẹ́ fún ni ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá máa ń sọ̀kalẹ̀ sí sáma ayé tí ó máa béèrè pé ta ló fẹ́ tọ àforíjì kó ń ṣe àforíjì fún tí ó máa béèrè pé ta ló ń béèrè oore lọ́dọ̀ bá ipé torí irú eléyìí lẹ́ntọ̀ ń sọ ni a bá sọ pé eléyìn tẹ́ gíní eléyìn tún wọlé àmọ́ká sọ ipé àdádálẹ̀ ni ní tàràwítà ma kí àríká sọ pé àdádálẹ̀ ni a sámú káà ma kí irú eléyìí kò lẹ́yìn látọ̀dà Ànábì sallallahu alaihi wasallam káfí ládádálẹ̀ irú eléyìí gan irú ọ̀rọ̀ báyìí gan fún rẹ̀ àdádálẹ̀ ní irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí pé ààrẹ nìkan tó so látara àdí eléyìí ẹ jẹ́ ká sọ́ra fún gbogbo àwọn nǹkan tó bá kù díẹ̀ káàtó àwọn nǹkan tó bá jẹ́ àdádálẹ̀ àwọn nǹkan tó bá lè dí ládàá wa à ń gbààwẹ̀ ká máa bẹ́ ebú à ń gbààwẹ̀ ká máa sọ̀rọ̀ tí ó da à ń gbààwẹ̀ ká máa wo kú o àwọn ẹlẹ́ má bàjẹ́ lóòótọ́ àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ń wọnú akoto sẹ́ẹ̀ rẹ̀ ń kọ́ gbogbo àwọn nǹkan Ramadan abẹ́lọ́wọ́ bá àríkíọlá kọmọ́sàjẹ́ tí Ramadan kọmọ́sàjẹ́ kó bá wa pẹ̀lú àlàáfíà ara abẹ́lọ́wọ́ bá àríkíọlá kọmọ́sàjẹ́ tí wá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

اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم